Iṣẹ́ àwọn àpọ́stélì orí kẹrìnlélógún. Lẹ́yìn ọjọ́ márùn-ún, Anania olórí àlùfáà dé pẹ̀lú àwọn àgbààgbà àti agbẹjọ́rò kan tí ń jẹ́ Tátúlù. Wọ́n ru ẹjọ́ Pọ́ọ̀lù fún gómìnà. Nígbà tí wọ́n pe Pọ́ọ̀lù, Tátúlù bẹ̀rẹ̀ sí í rojọ́ ó ní. Fẹ́líksì, ọlọ́lá jùlọ, à ń jọlá àlàáfíà tí ẹ mú wá lọ́pọ̀lọpọ̀ a sì ń gbádùn oríṣiríṣi àtúnṣe tí ẹ ń ṣe lọ́tùn-ún lósì fún àwọn ọmọ ilẹ̀ wa ọjọ́ iwájú ni ẹ̀ ń rò tí ẹ fi ń ṣe èyí nígbà gbogbo a púpọ̀ lọ́wọ́ yín n kò fẹ́ gbà yín ní àkókò títí mo bẹ̀ yín kí ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbọ́ ohun tí a ní láti sọ ní ṣókí oníjàǹbá ènìyàn ni ọkùnrin yìí rúkèrúdò ni ó ń dá sílẹ̀ láàrin àwọn Júù ní gbogbo àgbáyé ọ̀gá ni nínú ẹgbẹ́ àwọn Násárẹ́nè a ká a mọ́ ibi tí ó ti fẹ́ mú ohun ẹ̀gbin wọ inú tẹ́ḿpìlì a bá mú un a fẹ́ jẹ ẹ́ níyà gẹ́gẹ́ bí òfin wa ṣùgbọ́n ọ̀gágun Lísíà wá fi ipá gbà á kúrò lọ́wọ́ wa ni ó bá mú un lọ òun ni ó pàṣẹ pé kí àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn án wá síwájú yín bí ẹ bá wádìí lẹ́nu òun fúnra rẹ̀ ẹ ó rí i pé òtítọ́ ni gbogbo ẹjọ́ rẹ̀ tí a fi sùn yín. àwọn júù náà gbè é e lẹ́sẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni gbogbo ọ̀rọ̀ tí ó sọ rí gómìnà wa mi orí sí Pọ́ọ̀lù Pọ́ọ̀lù wa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tirẹ̀ ó ní ó dùn mọ́ mi pé níwájú yín ni n ó ti sọ ti ẹnu mi nítorí mo mọ̀ pé ẹ ti ń ṣe ìdájọ́ ní orílẹ̀-èdè wa yìí fún ọ̀pọ̀lọpọ̀ ọdún kò ju ọjọ́ méjìlá lọ ní ìsinsìnyí yìí tí mo lọ sọdún ní Jerusalem ẹ lè wádìí èyí ẹnìkan kò rí mi kí n máa bá ẹnikẹ́ni jiyàn nínú tẹ́ḿpìlì bẹ́ẹ̀ ni ẹnìkan kò rí mi pé mo kó àwọn ènìyàn jọ láti dá rúkèrúdò sílẹ̀ ìbáà ṣe nínú ilé ìpàdé ni tàbí níbikíbi láàrin ìlú wọn kò lè rí ohunkóhun wí tí ẹ lè rí dìmú nínú ẹjọ́ tí wọ́n wá rò mọ́ mi lẹ́sẹ̀ ní ìsinsìnyí ṣùgbọ́n mo jẹ́wọ́ ohun kan fún yín lóòótọ́ ni mò ń sin ọlọ́run àwọn bàbá wa ní ọ̀nà tí ó yàtọ̀ mo gba gbogbo ohun tí ó wà nínú ìwé òfin àti nínú ìwé àwọn wòlíì mo sì ń wojú ọlọ́run nítorí pé mo ní ìrètí kan náà tí àwọn ará ibí yìí pàápàá tí wọ́n ń rojọ́ mọ́ mi ní pé gbogbo òkú ni yóò jíǹde àti ẹni rere àti ẹni burúkú ìdí nìyí tí mo fi ń sa ipá mi kí ọkàn mi lè jẹ́ mi lẹ́rìí pé inú mi mọ́ sí ọlọ́run àti ènìyàn nígbà gbogbo ó ti tó ọdún mélòó kan tí mo ti dé Jerusalem gbẹ̀yìn ìtọrẹ àánú ni mo mú wá fún àwọn orílẹ̀-èdè mi kí n sì rúbọ níbi tí mo gbé ń ṣe èyí wọ́n rí mi nínú tẹ́ḿpìlì mo ti wẹ ara mi mọ́ nígbà náà n kò kó èrò lẹ́yìn bẹ́ẹ̀ ni n kò fàjàngbọ̀n ṣùgbọ́n àwọn Júù kan láti Asia wà níbẹ̀ àwọn ni ó yẹ kí wọ́n wá síwájú yín bí wọ́n bá ní ẹ̀sùn kan sí mi tàbí kí àwọn tí wọ́n wà níhìn fúnra wọn sọ nǹkan burúkú kan tí wọ́n rí i pé mo ṣe nígbà tí mo wà níwájú ìgbìmọ̀ àfi gbólóhùn kan tí mo sọ nígbà tí mo dúró láàrin wọn pé ìdí tí a fi mú mi wá fún ìdájọ́ níwájú yín lónìí ni pé mo ní ìgbàgbọ́ pé àwọn òkú yóò jíǹde. Fẹ́líksì bá sún ọjọ́ ìdájọ́ síwájú ó mọ ohun tí ọ̀nà ìgbàgbọ́ jẹ́ dáradára ó ní. nígbà tí ọ̀gágun olùsíà bá dé n ó sọ bí ọ̀rọ̀ yín ti rí lójú mi. ó bá pàṣẹ fún balógun ọ̀rún pé kí ó máa sọ pọ́ọ̀lù ó ní kí ó máa ha mọ́lé ṣùgbọ́n kí ó ní òmìnira díẹ̀ kí ó má sì dí àwọn ọ̀rẹ́ rẹ̀ lọ́wọ́ láti ṣe ìtọ́jú rẹ̀ lẹ́yìn ọjọ́ díẹ̀ ni fẹ́líkísì ti dé pẹ̀lú dúrísílà ìyàwó rẹ̀ tí ó jẹ́ jù ó ránṣẹ́ sí pọ́ọ̀lù láti gbọ́ ọ̀rọ̀ nípa ìgbàgbọ́ nínú kristi jésù lẹ́nu rẹ̀ nígbà tí pọ́ọ̀lù bẹ̀rẹ̀ sí sọ tirẹ̀ nípa ìwà rere ìkóra ẹni ní ìjánu àti ìdájọ́ tí ń bọ̀ ẹ̀rù bà fẹ́líkísì ó bá sọ fún pọ́ọ̀lù pé ó tó gẹ́ẹ́ lónìí máa lọ nígbà tí mo bá ráàyè n ó tún ránṣẹ́ pè ọ́. síbẹ̀ ó ń retí pé paul yóò fún òun ní owó nítorí náà a máa ránṣẹ́ pè lemọ́lemọ́ láti bá sọ̀rọ̀ lẹ́yìn ọdún méjì pọ́kíù fẹ́stù gba ipò fẹ́líksì nítorí fẹ́líksì ń wá ojúrere àwọn jù ó fi paul sílẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n